الفضل والامتناع جعل الجزاء من جنس العمل فقال هل جزاء الإحسان إلا الإحسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن وأشهد أن محمدا عبده ورسوله بعثه إلى جميع الإنس والجان فبلغ الرسالة وجاهد في الله حق جهاده صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين آمنوا به وهاجروا وجاهدوا والذين آووا ونصروا حتى ظهر دين الله على سائر الأديان أكيد أيما يجري الإسلام lórí iṣẹ́ àti dọrẹ ọlọ́run bàbá jẹ́ pé ájẹ́rẹ́ ní ayé àtúntì àrùn kó ṣe ìbáradà náà ní rọrùn fún wa àti gbogbo ìṣẹ̀lẹ̀ ayé wa tó kù táàtì sí lọ. ọlọ́run bá wa tí a fi ọpẹ́ fún ọlọ́pọ̀lọpọ̀ orin lórí wa ni ọlọ́pọ̀lọpọ̀ ìgún lórí orin tó ṣe ilé wa lórí mi nínú ìròyìn ọlọ́run sì ni kó máa ṣèrègún lórí ẹrú ẹ̀ yóò mọ̀ ìtàwádí láti mọ oore tó ṣe fún wa àwọ́wọ́ àfi dídúpẹ́ oore náà àfìjọ́ ṣe fún ó sì fẹ́ ká di àdìsọ́kàn wípé iṣẹ́ tá a bá ṣe ní sọ́tò rahman ẹ̀san rẹ̀ lágbà kájẹ̀záò ìsán ilẹ̀ ìsán ǹjẹ́ ẹ̀san mìíràn wà fún ìwà rere ju ẹ̀san rere lọ bí ẹni tó bá ṣe iṣẹ́ rere ẹ̀san rere òní ó gbà ẹ kojú ìdàkejì wo ọ̀rọ̀ náà o bẹ́ẹ̀ náà tó bá ti fẹ́ láàbí o ọ̀jọ̀gbọ́n kan ó ní ẹ dáadáa o Israel àjẹmí lẹ́nu wọ́lá òfin ìwọ́ ìrìnà òbìnrin kódà ẹ rere débi pé ibi tẹ́yìn lónìí tó kò yẹ kẹ́ ẹ dáadáa sí ẹ dáadáa sílẹ̀. فليس يأخذه إلا الذي زرع ó ní torí pé dáadáa wọn ní jí ká wọn ní jí wà wọn ò ní jí hú ẹni yóò tó bá ṣe náà ní òkèrè ẹ̀ a ti mọ̀ yí pé èrè wà níbi iṣẹ́ rẹ̀ ilé ìlànà fẹ́ fẹ́ ara sákèésí ẹ̀ èrè tó sì dájú ni gbogbo àwọn nǹkan ní ìtọ́rọ̀ yẹn mọ́ ń pè é kóra wọn jí létà bílé òṣìṣẹ́ gbé yìí rẹ wọn jí ta wọn sì náwó ẹ̀ náà kẹtọ́ mọ̀ sí wọn ti ta lẹ́yìn wọn sì jí wọn sògbé wọn wọ ẹ̀ tó ní kó bẹ̀ wọn ò lè gba fẹ́rẹ̀ yín lọ́wọ́ yín wọn ò sì lè wọn ò lè jí wa bí iṣu wọn ò lè jí adé àgbàdo bákan náà ọlọ́ọ̀bá wa jẹ́ ká mọ̀ ní pé gbogbo ẹ̀dá pátápátá ní béèrè dáadáa lọ́dọ̀ Allah yẹ̀sálùwú máa fi sàmàwá tó láwọ̀ sọ́tò ramon kẹ́nà ayà 29 àwọn ẹni tí ń bẹ nínú sánmà àtilẹ̀ wọ́n ń tọrọ ní ọ̀dọ̀ rẹ̀ wọ́n ń béèrè lọ́dọ̀ náà ní gbogbo ọjọ́ ni ọlọ́run wà nínú ìṣesí kan ọlọ́run ó sì máa dáni lóhùn gbogbo ọgbà lọ́lọ́run bá rẹ́bi ìtẹ́rú ẹ̀ àfàìlè ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn tó jẹ́ pé ẹ ti dìsáàfù orin kan láyé bóyá ládàáni àbí níjọba gbogbo yín kọ́ lè rí gbà ó gbogbo wọn tí ò sí gbogbo àwọn tí ò sí rí gbà náà nìkan ni wọn ò rí gbà pàápàá jùlọ tàbá fọlọ́lẹ́dẹ̀ tàwọn táwa ìsàkèjúwe ọlọ́mọdé ọmọ ọ̀pẹ́ wá sàkèjúwe àdúró gbogbo àwọn tí wọ́n ti dìsáàfù ẹlòmíì ti gbádẹ́ ìwọ̀sàárè kò rí ọmọ ẹ̀ ìgbà tó sọlẹ̀ ó padà lé àmọ́ tẹ́ bá ti dáadáa síwájú ọlọ́run tẹ́ ẹ ti ran kan pé ojú rẹ lọ́wọ́ bá lẹ ti ń wá ọlọ́run fún yẹn o ọrọ̀ ìyá rẹ̀ ó ní kó là ẹ̀rù ló wà ní iṣẹ́ gbogbo ògbà lọ́wọ́ máa jọ lọ bàbá ní sàlékún kẹrin ti fáwọn Muhammad sallallahu alaihi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba sí ọlọ́run sí gbogbo àlùjọ̀nú àti gbogbo ẹ̀dá ọmọ ènìyàn pátápátá tó sì jíṣẹ́ ọlọ́run débi tí ó yẹ tó jẹ dé tí a fi ní lárújáre kankan lórí àìrọ́lọ́run sí àbá ìṣe ìṣe lọ́jọ́gbọ́n àkìyà rẹ̀ ó jẹ́ sẹ́yìn àtẹ̀lú tó ní lọ́rọ̀ ó jẹ́ tẹ̀lítẹ̀lí ó jẹ́ iṣẹ́ náà pẹ̀lú àwùjáre wàsí náà kódà nígbà tí wọ́n gbógun ti ọ náà fogun lọ sí wọn lẹ́yìn àtọ́nà bá pa wọ́n bá ní sàlékún ilẹ̀ ìkí àtijẹ́ fáwọn ará alé àlẹ́gbà náà sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni làwọn sàhábà rẹ̀ ọkùn lọ́wọ́ gan wọ́n tẹ̀lé wọ́n dí ìlànà rẹ̀ mú fífi ìrìn ìyáàgbé islam ìtẹ́sílú bí àwa mẹ́rìnlá kò sẹ́ni lúnà wá àríyá ẹgbá àti ọlọ́wọ́n bá mú fífi ẹ sì jìnnà tó kọ̀ fa inna dhalika huwa tariqul kásẹ̀ eléyìí ibẹ̀ láti là wàhálẹ́mù àìnàlá ọ̀sùnhánà owó amẹ́rọ̀ bìlì sáàni sí àyà sí kẹfì rọ̀ ọlọ́run ti pàwọ́ láti ẹ̀kọ́ kájẹ́ ní eré ibi tọ́pọ̀lọpọ̀ ti ṣubú nìyẹn níbi pé wọn ò pa ẹ̀sìn pọ̀ mọ́ wọn ò ìwà pọ̀ mẹ́sìn ibi tọ́lọ̀ mi ti pàdánù nìyẹn o wàá kọ́ra ẹ̀yìn àwọn ìṣègùn mùsùlùmí ọlọ́run ló nífẹ̀ẹ́ ní eré tí ẹ bá sẹpẹrẹtì tí ẹ bá fi wà sọ́tọ̀ ẹ̀sìn sọ́tọ̀ tí ẹ bá fi dáadáa sọ́tọ̀ nínú káhùwà rẹ̀ tó wá dún nímọ àwọn kankan tó ń rò pé tóun bá ti ṣe òun lẹ̀sìn ibẹ̀ lọ́wọ́ ti jèrè ó dàbẹ̀ tí ó yọ sọ̀láàtù àti zakatu sọ́tọ̀ nínú ẹ̀sìn tó lọ́wọ́ mọ̀ ṣe sọ̀lá ṣùgbọ́n ẹ̀mẹ́gbọ́n sọ̀rọ̀ zakatu sẹ́mọ̀ pé ó sì wọ́pọ̀ bẹ́ẹ̀. Abẹ́ni tó sọ wípé òun ò máa yìí ẹjẹ́ ti mọ ibi zakatu bá jẹ́ kápítà mi lélẹ̀ yìí máa yọ fún yín. Ìwọ́n tẹ́ ẹrí ti ká mọ́ pàrà mọ́sálásí yẹn kò rọrùn o. Kò sẹ́lẹ̀ kankan tó jẹ lọ́jọ́ gbọdọ̀ rẹ̀ kíá rẹ̀. Bẹ́ẹ̀ náà lè sí ó yọ dáadáa kúrò nínú ẹ̀sìn. Tó bá nàbẹ̀ Muhammad sallallahu ta'ala sallam tọ́lọ́run ti gbogbo ọmọ Ádámù àtàlùjẹ̀nu ọ̀gá wa níbi nǹkan tá à ń sọ yìí kò pa ọ́ láfẹ̀ kan kó ń yẹ kó òun ṣáájú wa délẹ̀ tí ẹ̀bá gbàgbé náà wọn àti kà lọ́gbà tó ọlọ́run yà wọn nẹ́bí ọlọ́run ó ní wọn máa ń sà lápá tètè lọ síbi dáadáa òun là á sàbíkù àwọn náà wọ́n ti kọ́kọ́ máa ṣe àwọn wọn kọ́kọ́ máa ń ṣe ọlọ́run ló ní sáwọn ẹni rẹ̀ ọlọ́kọ́ sí ìlú àtẹ̀yìnlẹ́ ní rẹ̀ o wà á nà hú mọ́ àlẹ́dínà sápọ̀ àlẹ́dínà hú mùsùlùmí ọlọ́run ló ń bẹ pẹ̀lú àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run tí wọ́n sì jẹ́ lérè. bákan náà wà á nà owó láàyò dé ẹ̀ ájọ́rọ̀ ni mùsùlùmí ọlọ́run náà ò ní ra ìtẹ́tẹ́ ní orí bá fi láàrin pé mo ti sọ ṣáájú israel jẹ̀mílà wà láwọn fi ìwọ́ ìrìnà òbírin wà lẹ́yìn sáyà sódò ìlà lẹ́dí zara ọlọ́run tún ní wà láàyò òbírin ájọ́rọ̀ mọ̀ ní àṣàna àmàlà ẹni tó bá ṣiṣẹ́ dáadáa iṣẹ́ rẹ̀ ò ní ṣòfò gbogbo ọ̀rọ̀ kọ̀ọ̀kan ilé láyà ìdí nínú ọ̀nà kan gbòógì tí a fi rí ayé jẹ́ àtàkìyàmù oníṣẹ́ rí o kọ́lá ibn abbas wa ghayruhu fi ma'na al-aya aya taka hal jaza'u al-ihsan illa al-ihsan sí ẹ̀sẹ̀ kan bẹ fẹ́ni ẹni ju lóore tó ṣe lọ bí ibn abbas radiyallahu ta'ala anhuma ó sọ wípé hal jaza'u man qala la ilaha illa وعمل بما جاء به محمد صلى الله عليه وسلم إلا الجنة ọ̀kan nínú àwọn ọ̀gá àwọn bàbá nínú onítàfsir bàbá àgbà nínú onítàfsir tó ló bàbá láìláà ní sọlọ́lá ọ̀tá àrùsọ́là sàhábí ìjẹ̀lẹ̀ sàhábí ọmọ àlùjẹ́nà onítàfsir ayà yìí òun ni pé ìjẹ́sà kan bẹ fẹ́ni tó sọ wípé lẹ́yìn tó dájú tọ́ka tó tún wá sọ lẹ́nu pé la ilaha illallah kò sọ́ka kan tó tọ́ka sí àti àlọ́ èmi wàhánì làbí wọn jẹ́ àbí muhammed sallallahu alayhi wa sallam tó sì ṣiṣẹ́ tọ ìtọ́lọ̀fẹ́ràn nàbì sẹ́mọ̀ wípé sallallahu alayhi wa sallam sẹ́mọ̀ pé pàṣẹ́rù ní àbáàsì kò sí kò ní títáyé orí kan kò sí rọ́dà nù ìpánà ní sádà àwọn ní sádà àkókò ìrọ̀lọ́run jẹ́ ó mọ jẹ́ ó mọ ó sì sàdá àtúnjọ kọ́ ọlọ́run tí ó mọ àgbọ́yé ẹ̀sìn fake ọlọ́run sì fi fún bìbárọ́ká sí ìdùá ẹ̀rọ̀sọ sallallahu alaihi wasallam ó ní kí ni ìdúnà láti gbé ọ̀dá kéèsì sílẹ̀ yẹn nígbà tá a ní ìwà rẹ̀ ìdílé lómi kọ̀ọ̀kan gbọ́ yìí lọ ibi tẹ́ ẹ gbọ́ yìí lọ ní ọ̀rọ̀ ń bọ̀ abẹ́ ara ẹ̀ náà ni ṣùgbọ́n ẹlòmí ọ̀pọ̀lọpọ̀ yẹn kọ́kọ́ gbọ́ yìí síbi wípé láàrin àwa àtẹlẹ́gbẹ̀ẹ́ àwa nìwà ti bẹ̀rẹ̀ ọ̀kọ̀kọ̀ gbọ̀ ní ibùdó àbá fi ṣe tàṣírò ayà ní pé àríjẹ̀ ìsìláàmù kọ́ọ̀lá láìláìlá wà á mi làbí máa jẹ́ àbí Muhammad sallallahu alaihi wasallam ní ìjẹ̀nà sẹ́sẹ̀ kan bẹ fẹ́ni tó sọ wípé mo dà lọ́kàn pé kò sọ́ba kan tó yẹ kásìn àfi Allah tó sì ṣiṣẹ́ tọ́ntàn nábì mọ́ wa tí èsì fẹ́ nú ẹ̀ sẹ́sẹ̀ kan bẹ fún jàǹdẹ́nà lọ. ayà yìí yóò tó àfi tàṣírò ẹ̀ táàtù mú wa ayà sọ́ọ̀tù Yunus sura kọ ìkẹwàá àbí ayà 26 lèlèdínà áfàrin húsùnà wà sí àdá oore àti àlékún rere ń bẹ fún àwọn ẹni tí ó ṣe rere oore ẹsẹ̀ yẹn lé ní sáàtún wa máa ṣàlékún ẹ̀ tí ò ní tán yóò máa bẹ fún ta ni fún àwọn ẹni tí ó ṣe rere fáwọn tó ṣe dáadáa ẹ gbàgbé sẹ́ẹ̀dẹ̀ lọ adìyẹ mú o wàlá yàrá òhàkùn òyò hàn ń kọ́sẹ́rùn wàlá bílá. Eruku dúdú àti ìyẹpẹrẹ kì yóò bò wọ́n lójú. Kò ní síbà ló jẹ́ fún ọlọ́gbọ́dọ́ gbọ́dọ̀ àrùbí àmà. أولئك أصحاب الجنة هم فيها خالدون àwọn wọ̀nyí ni ìwà àlùjànnà nínú rẹ̀ ni wọ́n yóò máa gbé títí. ẹ wá wo tàfíìrù ó wá sọ̀dọ̀ sábàtà àníná ní sọ̀rọ̀lá òtà ọ̀sánlá ìsọ̀yí muslim tàfíìrù ziyara tó lọ́dọ̀ sí dáadáa wọn jẹ tẹ ẹni tó ṣe a àásọlẹsọ rẹ wọn sì yá àdá àwọn wa máa lékún tàbíìrù gbólóhùn yẹn ìyẹn àlékún yẹn òun wá wá látọ̀dọ̀ àdéhùn sallallahu alaihi wasallam bí àdínà ni wípé yóò ju yóò ṣe pẹ̀kí lọ́jọ́ gbéra kí á nínú àjànà ọlọ́run mẹ́jẹ ká fà ní ìlú ọmọ àlọ́wọ́ jẹ́ ká jẹ́rì kọlá àfá ọmọ ọlọ́jà ọ̀rẹ́mọ̀gbọ̀nlọ́ wọn ni wọ́n á rẹ̀ mọ̀lẹ́ sí bó lè yáàrin ní jẹ̀zá lè àlẹ́ ìsàn lè àlẹ́ ìsàn wà ní àbùdàlì nínú rọ́bà wọn fi dúnmí àlẹ́ àwọn jìnnú ọ̀rọ̀ kọ́bà sí ó ní ah, ọlọ́run ọba ọ̀rọ̀ olóore tó pọ̀ ní o ó bá mú bọ́lọ̀ ti ṣe yẹn o nígbà tó náà tó yìí ó nítorí wípé ìyẹn ni pé bọ́lọ̀ ti ṣe àǹfààní pé kí múmi ni ó tún máa ọba lẹ́bẹ̀ẹ́ ìgbà ọba tá à rírí ọba tá à fojú kàn rí tá à ń gbọ́rọ̀ ẹ̀ nítorí wípé múmi òdodo ó ń sin lọ́run láyé ìmọ̀ràn ọkọ bá lè tí sì ń tọ́wọ́ ọlọ́run kẹ̀ á ní àwọn orí àráwọ̀ náà sọ̀rọ̀ bí ìgbà tí ń wọ ọlọ́run bí ìgbà tọ́lọ́run ń wò ó tó yé nìsín tóun náà ti rọ́ lọ òun mọ̀ kọ́ náà bá ń wò ó ń dàbí ìgbà tóun náà ń wọ ọlọ́run lójúkojú pé ọlọ́run ló dúró sí mi tí ń wò mí mo ti ń sìn yìí ó ní bẹ́ẹ̀ ló ti sìn náà láyé fàkẹ́rẹ́ àjọ̀dá ò dálé kaná lọ ìlàwájú náà ìyá náà fi àfẹ́ ọlọ́run wá sọ lẹ́sẹ̀ pé bóun ṣe di sọ́kàn yẹn pé òun ti sẹ́ bí ìgbà nígbà tó ń dá abẹ níwọ̀n ìka àdìgbà tó ń bẹ láàrin àwọn èèyàn nínú àjọ orí mi gan aláwọ̀ àkùrà wà á kí tó ha dá mọ akọ̀rọ̀ lọ́wọ́ bí i alìkò fà fìlà àkìrà ẹ wá wọ́n dàkejì ọ̀rọ̀ tó bá dúró gbé dàrí kìí àná ọlọ́run ní sọ́tò mùtọ̀fífìn áyà kẹẹ̀ẹ́dógún dájúdájú ẹ̀là ìnáhùn àrọ́bì ìyàwó mọ́yìnbí ńlá màá dájúdájú ní ọjọ́ náà lọ́jọ́ tó a ó fi gàgá sí àárín wọn a o fi gàgá sí àárín wọn kò ní rí olúwa wọn àwọn dání kò bọ́ àwọn tó sí náà wọn ò náà ẹ̀láyé wọn rí wọn mọ̀ pọ́lọ̀ ń bẹ wọn filẹ̀ lára wọn filẹ̀ lẹ́mìí wọn filẹ̀ nírora àwọn olùkọ́jú kan lọ. ẹ jẹ́ ká rà dídá nípa pé ọlọ́run bá yóò rí yóò jẹ́ sí múrin ní orí òun Allah làmọ̀ rí Rabbul Alamin tó yẹ tí gómìnà bá wá àwọn èèyàn mọ̀ ṣe fanfa nígbà tí wọ́n bá tún kásán nígbà tí gómìnà wá síbi àkójọ kan àti sẹ́nitọ̀ àti sẹ́yìn rí sẹ́nitọ̀ nígbà ń sọ̀rọ̀ sẹ́yìn rí gómìnà nígbà wá ní àtàní kódà sí ìkẹta síbi kẹta ni mo wà àgàgà tó tó wá bá òun lọ́wọ́ kóríkì náà tó wá máa bẹnu ẹ sí gómìnà bọ̀ lọ́wọ́ yóò wá di gbogbo àwọn èèyàn tó wá òun tó tún wá gba ìlú wọn lọ pé ẹ̀yin ìwo ẹ̀ tó yẹ pé pẹ́ẹ́pẹ́ ìlẹ́yìn lẹ́wà ẹ̀yìn òfin ẹ̀gbọ́n kan tí wọ́n wí àwọn tó bá wà wọ gómìnà báyìí bẹ́ẹ̀ sì ni kéèyàn orí kéèyàn tún mẹ́rin ńlá ẹ mọ̀ pé bí ò bá ti jẹ́ pé bí ọ̀nà tí ó takùtọ̀ náà pé ara ara orí ayé ló wà tó yẹ èèyàn mọ ẹni ńlá èèyàn náà ti wọ́n mọ́ ní tàbí dídà orí sàrádà sí yàtà ẹ̀yìn yóò tó bá ti dìrọ̀ mọ́ tó so mọ́ ẹ̀rì rẹ̀ lẹ́yìn yóò so rere tí ìbá ti lè pé ẹni látà ń sọ yẹn ó jẹ́ kéèké orí àbójú ọ̀sán ọlọ́run kódà bẹ́ẹ̀ ni kan bá toro mọ́ kan tó jẹ́ ní ńlá tó ọlọ́run àbúrò bá ṣe wọ́n pọ̀ mẹ́ni tó toro mọ́ wà ní kò lè yọ ọlẹ̀ kò wọn mọ̀ sí wà ní kọ́yọ̀ nǹkan ló mímọ́ra bẹ́ẹ̀ náà ni kéèyàn ń wà lẹ́yìn àwọn ẹni ńlá tán jẹ́ ní àwọn ẹni ńlá àwọn làyò àwọn yóò wá sọ tó tẹ̀lé wọn pé à ó ní inú inú lábẹ́rẹ́ làwọn ti máa ké ó ní kò wá sí tí àkáńtà tó mẹnuba ìgbẹ́ lábẹ́rẹ́ rẹ̀ ká sọ pé eighty àbí ninety percent ó ní tí òbá tó wá ń sí pé abẹ́ àbá ń káwọn lẹ́kọ̀ọ́ ọ̀hún tó wá wà nínú ọ̀hún tó jẹ́ tó tún ní access sí lábẹ́rẹ́ yẹn tẹ́lá dákọ̀ dúrà kan òun ti lọ gbé ibi tó wà ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ó ní eléyìí nǹkan tó ń rí bí ní ẹ̀kọ́ ó tó lọ́tọ̀ yàtọ̀ kẹ́kọ̀ọ́ tá dáhùn tó kò pé ẹnu kẹ́kọ̀ọ́ tó torí di eléyìí àníwọ̀n sọlọ́lọ́ òdàrọ̀ sọ́là ó jẹ́ ká mọ̀ wípé ẹni rẹ̀ yóò fojú gan ni ọlọ́run yóò gbọ́dọ̀ fi àlọ́ ẹni ibi tó jẹ́ kékeré yìí kò ní rọ́lọ́run yàtọ̀ sí pé yóò wọnú ọlọ́run ọlọ́mọ ṣe iná jahannama ní àbọ̀dé tiwa o kò tó ní rọ́lọ́run yóò gbọ́dọ̀ fi àlọ́ ẹ̀yọ́mọ ìyá mi Islam dáadáa táà ń wí ìdàkejì ẹ̀ ní aburú a sì mọ yàtọ̀ sí pé kátọ̀rẹ̀ tó sọ̀rọ̀ pé ọlọ́run sọ ayàtọ̀ kalẹ̀ àdájú sọ̀rọ̀ sọ̀lọ́lọ́run sára kálà nínú àdámọ́ wa a máa dáadáa a máa burú o nínú àdámọ́ wa gan àwọn kankan wà tó jẹ́ pé a mọ̀ ní dáadáa fi ṣe tó jẹ́ pé dáadáa fi lọ́dọ̀ lọ àwọn kan wà tó jẹ́ pé a mọ̀ ní pé aburú ni tó jẹ́ pé nínú ẹ̀rí náà tá a bá wà nínú ọ̀rọ̀ ọlọ́run á bàbá burú ni ẹ̀rí ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànábì sọ̀lọ́lọ́run sọ́là olówó amọ̀dúrẹ́jẹ̀ ló jẹ́ ká mọ̀ wípé dáadáa ní àtàdúró ni nínú rẹ̀ wálé láàyè náà ti sàmà wà sùràtù nàjìm àyà 31 àti pé ti ọlọ́run ni ohun tí ó wà nínú sánmà àti ohun tí ó wà lórí ilẹ̀ kí ó lè san àwọn ẹni tí wọ́n ṣe iṣẹ́ búburú ní ẹ̀san iṣẹ́ wọn àti kí ó lè san àwọn ẹni tí wọ́n ṣe iṣẹ́ rí ní ẹ̀san iṣẹ́ rírí. ọlọ́run bá jẹ́ ká mọ̀ sùràtù nàjìm nílé sùràtù 53 àyà 31. iṣẹ́ tawáwì àníwọ̀n kẹsẹ̀ rọ̀ ó pọ̀ gan-an lóríṣiríṣi nígbà tí Jibril alayhi salam aláwo tó sọ fún alága Muhammad sallallahu alayhi wa sallam tó ní àkùbẹ́rẹ̀ ní alẹ́ ìsàn wà nẹ́bí fún mi ní òun nípa sẹ́ẹ̀rì nípa dáadáa kọ́ọ̀l alẹ́sàn náà tábùdà lọ́wọ́ kan náà ní dáadáa ibi tá a ti bẹ̀rẹ̀ náà dáadáa ni kò náà ọlọ́run ká anna kàtàrà bí ìgbà tó ń wò ó ẹ máa wo báwọn ẹ máa ń ṣe dáadáa tọ́jà bá wà around wà láàrin iṣẹ́ ìjọba débi iṣẹ́ ìjọba iṣẹ́ ìjọba o torí ló bá yẹn sípò ló bá yẹn iṣẹ́ ìjọba ẹwà àwọn yẹn ti máa ti dáadáa ẹ sì wo báwọn yẹn ti máa ya aláìga tí ò bá tó ga ara nì tí ò bá tó ga tó sí. àwọn á ní kó máa ń sin ọlọ́run dáadáa ní kó máa ń sin ọlọ́run kàánà kàtàwà bí ìgbà tó ń wo ọlọ́run ìwọ náà sọ bó ti sọ láà sọ ẹ pé ọlọ́run bá kọ́ láǹfààní ká máa wò ó táwọn náà ti lè bọ́ ọlọ́run máa ń wò wá láì sọ bó ti sọ láà sọ bó ṣe ti sọ bó ti ṣe dáadáa ló ti ṣàbẹ̀wò ẹrú bó ti ṣàbẹ̀wò lórí jẹ́ ló ti lọ kí aládùúgbò bó ti ṣètọrẹ àánú tó bá jẹ́ pé ọba gbàgbọ́ wípé ọlọ́run bá ń wọ̀ wọ́n ní wọ́n sì ń jẹ́ nígbà tí wọ́n náà rí fàyín làm dákùn tààrọ̀ bí wọ́n bá tẹ̀ wá rí fàyín náà yàrá ọlọ́run bá ń wọ̀. bákan náà òun ni wípé ìtumọ̀ káàsì náà bí ìgbà táwọn wo ọlọ́run òun ni ká gbé ọlọ́run sọ́kàn nípa àkóso wa pẹ́kipẹ́kí ó sì rí kínníkínní wa. wàzáàlì tí ẹ bá ti délé ìtọ́kàn yóò jíbu alkhashiyata wàlkhọ́wọ̀ wàlhaibata wàtàwí ọlọ́run tóbi lẹ́mí ẹ̀rọ ìwọ́n máa bàyàn. ọ̀jọ̀gbọ́n kan ní gbogbo nǹkan là máa ń sá fún tẹ́rù bá ń bà wá àmọ́ sáfẹ́ èèyàn tàbá ń bẹ̀rù ẹ̀ àmọ́ sáfárì jẹ̀nu tá a bá ti wà ní àgbọn ibi tí wọ́n lọ sábà wà bóyá yẹn wà nínú òkùnkùn arọ́ ọgbó lóru àbá wà níbi àwọn òkè ńlá láì sí ìfojú òkè míì gan bẹ́tẹ́ pé àwòrán fẹ́ nà nílá rẹ̀ ẹ̀rọ kọ̀ mọ́ bàyàn bó làpáta ètò wa dàbí èèyàn báyìí àwọn sáfù gbogbo ẹ̀dá pátápátá kẹrù ẹ̀dá mọ́ báyàn kéèyàn bẹ̀rù ẹ̀ afọlọ́ọ̀ ara àtijọ́lọ̀ ìjọlọ́run ọlọ́run nìkan lè ẹrú ẹ máa bá èèyàn sí ìsá fún mọ̀nìkọ́ fàṣẹ án hárọ̀bà míì wà mọ̀nìkọ́ fàlọ́ àhárọ̀bà ilé ẹni tí bá ń bẹ̀rù kankan yóò sá fún àmì tí bá ń bẹ̀rù ọlọ́run yóò súnmọ́ ọlọ́run gbàdá lè yóò mọ̀ wá wá súnmọ́ ọlọ́run pẹ́kípẹ́kí. wà yóò jìbọ̀ ayédọ́n ìkìláàsọ̀ ìbáàdà sí ìlà àná ṣokùnfà kí òun tẹ̀lé tẹ̀lé sí náà kì í ṣe gbogbo sí ọmọ adámọ̀ sọmọ èèyàn sìn ọlọ́mọdé ti fẹ́ wá ọ́rá rẹ̀ táwọn náà wọ ẹ̀rọ ọkàn tá a fi sí náà kó tó di pé wa ọlọ́run fún wa ní àǹfààní yẹn nínú èrò ọkàn wa àtàgbọ́lé wa ká mọ̀ pé náà fẹ́ dáwọn èèyàn wí yẹn wọ́n kàn wí ni wọ́n nítorí ọlọ́run ṣe ni ọmọ èèyàn tó ṣe sóyè bákan náà ẹni tó bá débi ipò yìí ní fi tọkàntọkàn fi ọlọ́run ọ̀pọ̀ ìbálaga alámọ̀rọ̀ tó lè dé ó ti dé ipò èyí tó ga jù nínú àwọn kò fẹ́ yẹn máa dé nípa ìjẹni ọlọ́run nígbà pẹ́ nínú àwọn ìran àwọn náà ti dáadáa pé sí àlìsáàrùn fìlẹ̀ amẹ́lí ayé àkónà mùwáfíkọ́ ni máa ń ṣe ara ọlọ́ọ̀ alá tó lè yí sallallahu alaihi wasallam kọ́ọ̀lì yámìnà lè bí dáhìn wà ní mukhalafat dáadáa tó sì jẹ́ ọ̀gá rẹ̀ tá a kọ́ fẹ́ fi ra sákèsí lónìí nínú iṣẹ́ ọmọ ènìyàn tó iṣẹ́ rẹ̀ náà làtọ̀ pé ká fi dáadáa o ìdá àtọ̀ pé ká fi dáadáa iṣẹ́ ọjọ́ kájọ oníṣẹ́ rẹ̀ kájọ oníwà rẹ̀ ọ̀gá rẹ̀ ni kí a ṣe iṣẹ́ níbàámu sí ìtọ́lọ́hún pè ní ṣẹ̀ríà kó sì níbàámu sí ìtọ́lọ́hún pẹ̀lú kó sì mọ́ ní àdàlú àdàlú dàpọ̀ bíbíà àdádálẹ̀ inú àdìyàpọ̀ ọlọ́run nínú sọ́tù bákọ́rọ̀ ayé ọgọ́rùn-ún kàti méjìlá bala man aslama wajhahu lillahi wa huwa muhsin wa huwa muhsinun falahu ajruhu 'inda rabbih wala khawfun 'alayhim wala hum yahzanun. bẹ́ẹ̀ ni ẹni tí ó bá jura rẹ̀ sílẹ̀ fún ọlọ́run tí ó sì jẹ́ aṣerere tó ṣiṣẹ́ rẹ̀ ẹ̀san iṣẹ́ rẹ̀ ń bẹ fún un lọ́dọ̀ olúwa rẹ̀ bẹ́ẹ̀ sì ni kò ní sí ìbẹ̀rù fún wọn wọn kò sì ní bànújẹ́. mú bá bẹ́ẹ̀ akásùwádùn lukman tó dàtà fi wà ní àdúgbò tó wà máa ń yí sí níwájú ìyàwó ìlànà ìwọ̀n wà mú sí i. وهو موسن فقد استمسك بالعروة الوثقى ẹnikẹ́ni tí ó bá juwọ́ ju tẹ̀sílẹ̀ fún ọlọ́run. bí ayé àtàkọ́kọ́ tá a kà náà. tí ó mọ ẹ̀sìn rẹ̀ kanga fún un. tó sì mọ ẹ̀sìn rẹ̀ mọ̀wọ̀mọ̀ sì wọ́n di àwọn ìlà ọwọ́ àmúfin. tí ó sì jẹ́ olùṣe rere. nítorí náà dájúdájú ó ti gbá okùn tí ó nípọn jùlọ mú. àti pé ọ̀dọ̀ ọlọ́run ni àtúbọ̀tán àwọn ọ̀rọ̀ ń padà sí àtàwọn olùmọ̀ wá kọ nínú àlàyé àwọn olùmọ̀ ní ìsìláàmù ìwájì níbi ayé àkàkà sáyìn wà mọ́n áṣìláàmù wájì àwò lè là nínú ayé àtúnṣá tó bá kọ́ ẹni yóò tó bá ṣe ju tó ẹlẹ́ka tún ní bó ti wà áṣìláàmù wájì àwò ó dojú kọ lọ́hùn ó fi gbangba wájú ẹ̀ sí islam nínú ayé àtúnṣá tó mọ̀ wà mẹ́yìn muslim wájì ẹni tí ó bá fi gbangba wájú ẹ̀ islam ẹ̀já tó bá wọn. ẹ wá gbọ́n táwọn ọmọ wọn ní islam ìwájú lìlá wà ilà lọ. ǹjẹ́ àkọ́kọ́ àtàlẹ́ kejì màánáwó ìkíláàsì àmọ́ ìmọ̀ ṣe kò jù bẹ́ẹ̀ lọ èmi ò ní dààmú kẹtọ́ fẹ́ dára mi. mo pé kí n wá táwọn olùmọ̀ wí lọ. kí wọ́n ti dògbé yàtọ̀ rà nàbí sallallahu ta'ala sọ́lá. ká fi gbangba wájú wa islam wọ́n ní túmọ̀ ẹ̀ ní pé ìkíláàsì àmọ́ ẹ ti tọ́ka tọ́ka sí lọ́wọ́ ẹ̀yin náà mọ̀ kálukú ṣe é ṣe ìyójú ọlọ́run ti ń wá ẹ mọ̀ yìí pé ló ń bọ̀ ọlọ́run ẹ lápá ọlẹ̀ fẹ́ ẹ̀dẹ̀bà lórí lọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ma òmí tẹ́ ẹ̀ fi wojú orí ọlọ́run pé àwọn ẹ̀sán sọ pé yorùbá fún wa fẹ́ràn ní ọmọ tó akẹ́gbà mẹ́ wọ́n sì mọ̀ wọ́n ti máínọ̀sì fún ara rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ẹ̀ náà ni kéèyàn ó sì yọwọ́ pátápátá kò nílé ẹ̀bọ̀ ìfi ojú dojúkọ lọ́wọ́ láti ìsìláàmù mi. wà ní ìsáàmù nìyẹn amẹ́lí ẹ wàá rí kéèyàn ó ṣiṣẹ́ rẹ màánáwó mùtàbá tuntun nà bẹ́ẹ̀ ti ṣe kàfíró ẹlẹ́ẹ̀kejì mu kéèyàn ó ṣiṣẹ́ rẹ oníkátẹ̀lé súnà nínú tẹ́ta ṣe wà nùjà anábàtú bídà káṣí jìnnà sí bídà wà áyù amẹ́lí ńlá ìtọ́wá fárò fi yàrá ní ṣàrtọ́n yàkúlù hàbá àmọ̀tòrọ̀ wọ̀ bá lẹ̀ nánà tí iṣẹ́ kan yòówù kó jẹ́ nínú iṣẹ́ nínú gbogbo iṣẹ́ ọmọ adáná tó bá ti wá jẹ́ pé àbábẹ́jẹ́ méjèèjì ń bẹ̀ èèyàn dàníyàn tó ń fojú orí ọlọ́run kò sì fojú orí ọlọ́run náà mọ̀ pé kẹ̀kẹ́ tó jẹ́ tayé lò fi wá tó sì pọ̀ nínú iṣẹ́ ọmọ adáná ẹlẹ́ẹ̀kejì nígbà tó wá sí ẹ̀kọ́ gbígbẹ̀ láàrin sọlọ́lọ́wọ́ táwọn ọ̀sálà ajẹ́ pé àlùbá ni tọ́mọ̀ yẹn bá ti mọ ìlú mi bẹ̀ kò kò múlẹ̀ lọ́rùn láti fi lọ́rùn àbẹ́ ẹ̀rí kan fún òsì síbẹ̀síbẹ̀ náà tí wọ́n sí náà fún òfẹ́ sí náà tán tàbí bí ágbèlè tàbí ìlú wa tó fẹ́ kákan sí wà sí kákan sọ̀rọ̀ lọ́ọ̀nù kájọ wa lọ fẹ́ nìkan já pamọ́ ìdúgbà tí ọba ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà tó ti fi tó lè ṣàlàyé ìjọba tí ń sọ ìlú táàbí pé kò ń jẹ pé kó lè gbàgbọ́ yẹ̀ lọ tá a gbọ́ yé sí pé ọbí ibi tá a máa gbọ́ yé sí àwọn ọmọ bíi sinú ọ̀sìn àti díẹ̀ lè lélẹ̀ yóò wá kó sọ owó tán pé oyin dúdú nínú kẹtí máa mẹ́nu gbàkọ́rọ̀ ètò délẹ̀ òní pé ká fi dáadáa tẹ́lẹ̀ yẹn ìta àkọ́kọ́ bí ẹgbẹ́ tọ́mọ yẹn gbọ́ yẹn nípìnlẹ̀ tọ́pìkì náà nìyẹn ká fi dáadáa tẹ́ràn kù ní o dáadáa tọ́lọ̀ ní ká fi tẹ́lẹ̀ yẹn tọ́sùgbàkọ́rọ̀ ayáwá 25 وأحسنوا إن الله يحب المحسنين kẹ́ẹ̀sì máa ṣe rere dájúdájú ọlọ́run fẹ́ràn àwọn tí ó ń ṣe rere tó bá ti rí ọ̀rọ̀ sínú ìtọ́lọ̀ nífẹ̀ẹ́ nù ọ̀fún mùkàlàkà tó bá ti jẹ́ rere táwọn ẹlòmí ò sí nílé wọn ń béèrè pé ah, ah, àìsílé wọn yìí àìsí ní ẹlòmí sì ní wọn ní sọ́jáde ní wọn lọ́n kó dé mọ́ ọ̀la ìgbẹ́ mọ́ ó pọ̀ wọn máa dámọ̀ bẹ́ẹ̀. iná lọ àyà ìsàn ọlọ́run ní ẹsẹ̀ déédéé nínú rẹ̀ wà lọ wádìí kúrò bá sátòlù táàmù ká àyà thirty six ẹ ti dáadáa táwọn tó súnmọ́ lẹ́bí wálé yá táàmù àwọn ọmọ òrukàn tí wọ́n ẹ wo àwọn ọmọ òrukàn fẹ́ẹ́ lè bínú kò láyé àwọn ìyá bá ti wọn jẹ́ gan ẹ ti dáadáa fẹ́ẹ́ òrukàn wálé masakin ẹ ti táwọn aláìní ẹlòmíì Allahu Akbar ẹ ọkàn yẹn pé ìjókòó kan kan náà bọ́lá sọ̀gbọ̀ ẹ̀ka nìyí ẹtí dáadáa sí aláìní ẹtí sọ́dádùgbò ẹtí báyọ̀ tó fún ilé ẹbí ẹtí aládùúgbò tó súnmọ́ àti tó jìnà díẹ̀ wọ́n ti sẹ̀lẹ̀ ẹtí sọ́mọ ẹnu orílẹ̀ wà máa máa là kásá ìmọ̀lẹ́kùn ẹ dápẹ́ ẹlọ káyà yìí tẹ́lẹ̀ gọ́ọ́ prógámù ẹlọ káyà tíwájú ẹ̀mísà sóra kẹrẹ láyà tàbí sí ẹlọ kà dáadáa ẹ tó ti ṣe bí àsámẹ́sì míì kẹ gbọ́ yé wọn kọ́ mọ́tà sí dáadáa sí lọ́rùn fún wa kọ́lọ̀ kọjá jẹ́rẹ̀ láyà tàbí àrùn kó sì wálé jùmọ̀ fi ojú rẹ iṣẹ́ ojú rẹ ọlọ́run táàtì jẹ́rẹ́ láyé ajá ìlú àjẹ́ náà àkúlù mọ́ta tìrún wọ̀ sẹ́tù lọ́ta alẹ́ lọ́lá fún ìnáwó ìlú àti ìrọ̀fẹ́